ọlábísí rìn ní bèbè ẹ̀wọ̀n ọ̀rẹ́ rẹ̀ ló lù títí tóyún fi bàjẹ́ lára ẹ̀ lẹ́kọ̀ọ́ iwájú onídàájọ́ abilékọ bọ́lá ọ̀ṣunsanmi tílé-ẹjọ́ májísrèètì kan tó wà nílùú èkó ni wọ́n fojú ìyáálé ilé kan abilékọ ọlábísí òyebólú ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n kan bà ẹ̀sùn tí àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ èkó fi kàn án ni pé òun pẹ̀lú àbúrò rẹ̀ kan táwọn agbófinró sì ń wá báyìí dáwọ́ jọ lu aráalé wọn kan títí tí oyún inú rẹ̀ fi bàjẹ́ pátápátá aláròye gbọ́ pé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2023 tó kọjá yìí ní èdè àìyedè kékeré kan wáyé láàrin olùjẹ́jọ́ yìí àti aráalé rẹ̀ kan abilékọ bùnmi olúnládé káwọn èèyàn sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀ olùjẹ́jọ́ ọ̀hún pẹ̀lú àbúrò rẹ̀ ti dáwọ́ jọ lu aláboyún ọ̀hún bàjẹ́ wọ́n lù ú débi pé ṣe lóyún tó wà lára rẹ̀ wálẹ̀ tí wọ́n sì sáré gbé onítọ̀hún lọ sílé ìwòsàn fún ìtọ́jú ọlọ́pàá olùpẹ̀jọ́ ASP Laji Akeem tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ sọ níwájú adájọ́ pé olúwa mi lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2023 tó kọjá yìí ni olùjẹ́jọ́ abilékọ ọlábísí tó ń gbé lójúlé kẹrìnlélọ́gbọ̀n òpópónà olúyẹyẹ ní máforúkú oṣòdì ìpínlẹ̀ èkó lu abilékọ bùnmi tí wọ́n jọ ń gbélé kan náà bàjẹ́ ọ̀rọ̀ ilẹ̀ gbígbá ni wọ́n ló dìjà wọn sílẹ̀ ó sì lù débi pé oyún tó wà lára ìyẹn bàjẹ́ pátápátá ni kì í ṣe òun nìkan ló lu ìyáálé ilé ọ̀hún o àbúrò rẹ̀ kan tó wà lọ́dọ̀ rẹ̀ náà ràn án lọ́wọ́ lásìkò tíjà náà wáyé ṣá o ọlọ́pàá sì ń wá àbúrò olùjẹ́jọ́ yìí gbogbo ẹ̀sùn tá a fi kan abilékọ lábísí yìí pátá ló jẹ̀bi ẹ̀ ìjìyà sì wà fẹ́ni tó lùfin irú ẹ̀sùn báyìí lábẹ́ òfin ìwà ọ̀daràn nípínlẹ̀ èkó nínú àwíjàre rẹ̀ ṣá o Alábísí lòun kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun pẹ̀lú àlàyé adájọ́ ilé ẹjọ́ ọ̀hún wá ní kí wọ́n gba béèlì olùjẹ́jọ́ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà àti onídùúró méjì tó lórúkọ láàrin ìlú ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2024 yìí Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.